إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد معشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته زاد المعاد في هدي خير العباد ترى علماء واي للعلامة ابن القيم الدمشقي عليه رحمة الله ترى علماء واي أوناني ìtẹ̀síwájú tí ó tún máa wáyé lórí ẹ̀ lábẹ́ àkórí àwọn nǹkan tí àkọọ́lẹ̀ gbé wá wípé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá lu àwọn nǹkan yìí ó ní nǹkan báyìí ó ní nǹkan báyìí ó lo nǹkan báyìí aláyé ti lọ lórí àwọn ètò níṣe pẹ̀lú ìdá ètò níṣe pẹ̀lú aṣọ ogun ètò níṣe pẹ̀lú àwọn nǹkan lò míì èyí tó níṣe pẹ̀lú ogun èyí tó níṣe pẹ̀lú àwọ̀ lé òkè aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà tó fi débi àwọn nǹkan tí èèyàn fi kọ́ dí ọgbẹ́ lójú ogun níbi tí ọ̀rọ̀ tún tẹ̀síwájú lórí ẹ̀ lónìí olùmọ̀ wa ni wàkánitiláhu khamsatu armah yuqalu li ahadihim. المثوي والآخر المثني وحربة يقال لها النبعة وأخرى كبيرة تدعى البيضاء وأخرى صغيرة شبه العكاز يقال لها العنزة يمشي بها يمشى بها بين يديه في الأعياد أو يمشي بها بين يديه في الأعياد تركز أمامه فيتخذها سترة يصلي إليها وكان يمشي بها أحيانا ألاي أتواني ó أو wá nípa àwọn tí ó ń ṣe ọlọ́run ọba lò ọ̀pá lílò ó jẹ́ nǹkan tí ó ní ìbámu pẹ̀lú ìṣe àwọn lárúbáwá àbíká ní ìṣe àwọn jagunjagun àbíká ní ìṣe àwọn ọkùnrin. tí wọ́n ti taagun nígbà náà kódà rí dídì sínà láwùjọ àbí nínú ìran míì kódà ọmọ kékeré ní bá ń lọ yóò mú pọ̀pá lọ́wọ́ nínú ìṣe àti àṣà tó gbajúmọ̀ ní gbogbo àwọn àsìkò yẹn kódà títí dì sí láwọn àyè míì tá a máa gun nǹkan àgùn wẹ́rẹ́ bí ẹ̀ àbí wọ́n ń lọ wọ́n fa ọ̀pọ̀ wà lọ́wọ́ oṣù báyìí wọ́n sì máa fi ọwọ́ kan fa ìjánu nǹkan tá a bá gùn irúpọ̀ páyì òun náà ni wọ́n ń tọ́ka sí àbí nígbà míì náà níyẹn ká lè máa lọ tí ń jáde lọ torí wípé nǹkan yìí wọ́n máa lò gẹ́gẹ́ bí àwọn irinṣẹ́ wọ́n àwọn nǹkan kan fẹ́ díjú nínú gbó àbí wọ́n rí nǹkan kan tí wọ́n fi pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti tún yàtọ̀ sí pọ̀pá téèyàn ń lò tí máa ń gbára lé pé àgbádé kí ẹ máa fi pọ̀pá support ó ti tún yàtọ̀ sí yẹn gbogbo yẹn náà gbà tó ṣe pé ibi tọrọ ń kiri ká ni àwọn nǹkan tí ó ń ṣe ọlọ́run ọba òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam tó lò láàrin yìí ibẹ̀ ní irú ọ̀rọ̀ ó ti máa wáyé pé ọ̀dà síbà nábì lo nǹkan báyìí tó bá sì ti tó ń ṣe ọlọ́run bá ti lò ó ti di ẹ̀tọ́ àbí ní só lè di ẹ̀sìn fún gbogbo àlèhùnmá rẹ̀ náà tòfi jẹ́ pé àfi sọ pé pọ̀pá lílò irú ẹ̀sìn báyìí ni gbogbo eléyìí làwọn olùmọ̀yànjú ẹ̀ wẹ́lẹ́ wẹ́lẹ́ òun ló já bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa wípé nígbà míì tí ẹgbà wa bá gbé wa pé ó ń ṣe ọlọ́run ọba lo nǹkan báyìí àwọn àbẹ̀rẹ̀ wípé ṣé lílò tó lò ṣé lílò wípé bó ṣe báwọn ìjọ rẹ̀ táwọn náà máa ń lo orú nǹkan bẹ́ẹ̀ ni àbí lílo pé eléyìí ò ẹ̀sìn ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ èyí tó gbajúmọ̀ bó ń ṣe ọlọ́run ọba wọ̀ nínú aṣọ òun náà ni aṣọ àrómọ̀dì bí ìró báyìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbé ara mi bí wọ́n ṣe máa wọṣọ àti tòkè tá a dàbòrà kíyàn wá ní lóde òní òun náà fẹ́ máa wọṣọ torí pé ó ń ṣe ọlọ́run lànàbì gbé kalẹ̀ lọ́lọ́run ọba gbé kalẹ̀ ṣe dáadáa fún wa òun ò ní wùlọ bá kankan káàkiri àbí jàràbíà àwọn ọmọ ọ̀rọ̀ sọ káàkiri ni tó sì jẹ́ pé nínú ìjọ tí wọ́n ń sọ àbí nínú àwùjọ rẹ̀ ẹ̀rí pélé yìí tànàbí sallallahu alayhi wa sallam tó ṣe léwọ̀ kéèyàn kàn fẹ́ dá yàtọ̀ torí pé ànábì náà tó wọrú ẹ̀ lásìkò ìyẹn bó ṣe bá wọn ìjọ rẹ̀ tí wọ́n ń wọ ọ̀nà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan míì ni wọ́n ń bẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo gbà tá a bá gbọ́ pé ànábì ó wọ nǹkan báyìí àbó lo nǹkan báyìí nínú àwọn nǹkan èlò àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé kí wàá ní ìdájọ́ ọ́ ǹjẹ́ nǹkan yìí ǹjẹ́ ti di ẹ̀sìn tó jẹ́ pé àlùmọ̀ náà tó máa fẹ́ jòwèrè oore tí ń bẹ pẹ̀lú títẹ̀lé ànábì àwọn náà lè lo nǹkan yìí wọn wà yànjú ẹ̀ nínú àkíyèsí lábala ọ̀rọ̀ yìí òun náà ní wípé tabawari yàn kan nísìn tó mọ̀ wípé lílo nǹkan yìí òun náà mọ̀ pé kì í ṣe súnà. kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé kì í ṣe ń ta lè kọ́ṣe ànábì ṣùgbọ́n nǹkan sànábì sáti ẹ̀ ṣe iná òun ló sì máa ṣe nǹkan tó ṣe yìí torí ìfẹ́ ànábì tó kún fọ́fọ́ lẹ́mìí ẹ̀ yọ gbà ládàá yìí hàn àmọ́ kì ṣe wípé ládàá ìpè ó nǹkan yẹn méjèèjì yẹn yàtọ̀ ẹ jẹ́ má pẹ̀rẹ̀ kan wà èèyàn ń ṣèrìn àjò nísìnyí wọn á gbọ́ pé wọ́n ní anábì náà ti gba ojú ọ̀nà yìí rí ṣùgbọ́n jọ́ta anábì ti ń lọ ó dúró bí báyìí ọ̀tọ̀ gbàtítọ̀ ń ṣébí tọ́ ni ẹni tí àmì tó lè gbọ̀nyàn tó lè ṣe kò náà wá ní a ah, lákùn ibi sani anábì ti dúró tọ́da síbẹ̀ ni ọ̀rẹ́ mi àṣejù rẹ̀ lè tún àwọn kòkòrò ojú wo gan ló tọ̀ sí i òun náà fẹ́ tọ̀ síbẹ̀ ojú rẹ̀ gángan lòun ó sì tọ̀ sí bóyá tó zì gbọ́n kọ́ wa lọ́rọ̀ mi sínú kọ́ wa ojú bá ìtọ́jú àwa ni o torí pé kí ni òun ṣe ọlọ́run ọba tọ̀ síbi wa bí èèyàn bá ṣe irú ẹ̀ ó ti di aláṣejù tọrọ bá débẹ̀ á pe àkíyèsí sí i ibẹ̀ náà àwọn sàábé ti ṣe tàtà bọ́ọ̀lù tí ó wà ní síbi tá ànábì sáà dúró nì tí wọ́n sì ní ó ní bẹ́ẹ̀ ni èyí tó sákìn mi ni kí sànẹ́bí sàtẹ̀ ti ṣe náà síbi tó sọ̀kalẹ̀ sí ní ìjọ́ tí ń rìnrìn àjò níjọ́ ti sinmi ni níjọ́ tó ń ṣe ọlọ́run ó sì máa sinmi tí ń sìnrìn àjò lọ necessity ló kọlù fún yá oṣù tó wà ẹja sinmi síbí báyìí ó ti rẹ̀ ra iná wa sọ̀kalẹ̀ sáàyè kan àbí ṣe àwọn kan tó ṣe wípé anábì ṣe nígbà tó ṣe lè hájà bóyá bùkátà ló kọlù fún un. أو للعادة لعادة قومه bóyá wọn jọ rẹ̀ bí wọ́n ṣe ń ṣe nígbà náà nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan yẹn ò ní máa jẹ́ ẹ̀sìn ládàá tí àbí ìṣe kan tí wọ́n máa àtrákìtì ládàá níwájú ọlọ́run àyàfi tó bá ṣe pé nígbà míì tábàárí yàn tó ṣe tó náà ni mo mà kì í ṣe àmúṣàṣe tó ṣàṣìmí ọkàn wò mí náà kì í sinmi síbẹ̀ ni wúwú yẹn tó wá látara ìjẹ̀rán ìfẹ́ tó ga lẹ́mí ẹ̀ ìfẹ́ òun ní torí ìfẹ́ òun ó lè gba ẹ̀san lórí ẹ̀ tọ́ níta tí ń lọ òun lọ̀rọ̀ pọ̀pá àwọn pọ̀pá tà nẹ́bí lò tí àkọlẹ̀ wa wọn ni ó tó márùn tá a bá ń sọ̀rọ̀ àwọn nǹkan èlò ká tún pàkíyèsí kan láàrin yìí kò túmọ̀ sí pé wọ́yá márààrún lẹ́sẹ̀ kan náà gbogbo wọn ń bẹ gbogbo àwọn aṣogun kọ́yẹ́ kí mẹ́rin gbogbo ẹ̀ wà ìyẹn ni pé wọ́yá ńgbà tó lò kàtán bóyá ó bùyàn nìkan bóyá amápapọ̀ àwọn nǹkan tí àkọọ́lẹ̀ gbé wa kó lò òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ kan tó lùmọ̀ wa ti ń tọ́ka sí i wọ́n ní wàkàrà ti lahu khamsatu armah onípọ̀pọ̀ márùn ọ̀kan bẹ wọ́n pè ní alimusiwi orúkọ rẹ̀ náà nù orúkọ rẹ̀ náà nù bẹ́ẹ̀ bá sọ pé bá mú kọ́pa àlùmọ́sí wíńbẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ bá ṣe sọ àwọn orúkọ wọ̀nyí àní lè dára dúró kí ó ti fi ń jẹ́ bẹ́ẹ̀ omi ń bẹ tó já fìtì omi ń jẹ́ bó ṣe rí kọ́dọ̀rọ̀ náà fi sọ lórúkọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ omi ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní àlùmọ́síní ẹlẹ́ẹ̀kẹta àwọn kọ̀pátà ń àwọn eléyìí gún wàhálà báyìí kọ́lù lẹ́hu ànàbọ̀à ọ̀kanu ẹlẹ́kẹta nù tí wọ́n pè ní nàbọ́à wọn ò kúrọ́ kẹbí ọ̀rọ̀ ọlọ́kan tí wọ́n bẹ̀ ń tóbi dáadáa pọ̀pá gúngun ńláńlá ni tó dá alìbẹ̀yìlọ́ orúkọ tí wọ́n jẹ́ bẹ̀yìlọ́ orúkọ pọ̀pá yẹn nù wọn ò kúrọ́ sọ̀rọ̀ ọ̀kan wọn bẹ kékeré báyìí òun oògùn púpọ̀ ó kéré ó kéré ẹ̀rí wọn ló ṣe déédéé pọ̀pá tí èèyàn lè máa fi tẹ̀lẹ̀ bóyá nígbà tí èèyàn bá ń lọ tí ń fi ń gúnlẹ̀ yukọlù laha alàánàza orúkọ kọ̀pá eléyìí ní jẹ́ ánàza eléyìí gbajúmọ̀ púpọ̀ tòun nítorí tí ó gbajúmọ̀ ni pé wọ́n ní yamshi biha bayna yadayhi fil a'yad turkazu amamahu òun gan níjọ́ ọdún lọ́dún ọdún ìdí òun ló ń ṣe ọlọ́run lọ́wọ́ tí màá fi ń tẹ̀lé. pọ̀pá eléyìí níjọ tó bá ti wá fẹ́ tó bá fẹ́ ṣe tó bá fẹ́ kírun ní Eid òun ni wọ́n rí wọ́n àárín mọ́lẹ̀ níwájú ẹ̀ báyìí tí ó fi ṣe sótọ̀rọ̀ ìyẹn ni pé tí ó fi ṣe gàgá òun náà pè ní àlàánàzà àlàánàzà òun gbajúmọ̀ ìmọ̀ wá níbi àwọn hadith pé wọ́n á rí ànàzà mọ́lẹ̀ láàrin yẹn á pè àkíyèsí kan nípa tó ní ṣe pẹ̀lú sotọrọ òun ni gbogbo mùsùlùmí ọ̀yọ̀ fura sáàrin yìí yálà ní mọ́sálásí ni yálà nínú ilé ni àwọn ààyè ń sì máa ń bẹ ń máa ń ṣẹlẹ̀ lérè kódà nínú mọ́sálásí lọ́dọ̀ wa bìí náà ìyẹn máa ń rí ẹni tó bá fẹ́ ṣe sọ́lá tó fẹ́ kírun kó gbìyànjú kó kí kó súnmọ́ ibi tó yẹ pé nǹkan wà wájú ẹ̀ tí gàgán wà wájú ẹ̀ kí nǹkan dúró bíi sáfẹ́ ẹlẹ́kejì báyìí ẹlẹ́kẹta tó jẹ́ pé yóò jìnnà sí ọ̀là ní sìkì yẹn dúró ibi tí àfàwà mubaraku ti ṣe kí ni kó ló ń fẹ́ yẹn náà fílà sútúrọ̀ dání sìn tó fi lọ gùn báyìí kò sí nǹkan kan tó fi dá wájú lóòótọ́ táwọn yẹn bá gba wájú ẹ̀ níbí báyìí bó ṣe jìnnà yìí wọn kò kò ṣe nǹkan kan àmọ́ kò dáa kò bá a mú tó bí ọba ń rí ìsídà kéèyàn kéèyàn ọwọ́ ògiri báyìí àbí bí ọwọ́ òpó níbi táwọn ọ̀rọ̀ á dóyè àbí ọwọ́ òpó níbi tí afáwa kẹ so wàhálà kẹdà èèyàn gbọ́dọ̀ máa kan dó láàrin kan kó lóun òun yẹn náfìlà àbóhun ṣe kínní kan láì ní gbìyànjú kó ṣe pé nǹkan kan bẹ níwájú òun so bẹ́ẹ̀ náà ni ti kọ́ra kọjá pé ẹ̀mí rẹ̀ balẹ̀ pé àtàní ah, ọkọ̀já ń wò yìí kò bá a mú tó torí pé kí ni èèyàn ń gbìyànjú kó kírun ìlà sòtọ̀rọ̀ kó jẹ́ pé nǹkan kan wà níwájú ẹ̀ ni òun ní àkíyèsí wa yìí ọ̀pá nẹ́bí kò sẹ́ni tí ọkọ̀já wájú ẹ̀ ẹ̀dì gbangba fírí ni ṣùgbọ́n yóò rí òkúta yìí mọ́lẹ̀ afọ̀n igi yìí yóò rí mọ́lẹ̀ sáńpẹ̀ ní àlẹ́ ànáza òun kéré kódà tó bá débẹ̀ tí ò bá ju pé nǹkan kékeré tí ń rìn lọ kéèyàn sáré nǹkan kan tí ó fi díwájú tí ó pé yóò máa jẹ sótọ̀rọ̀ rẹ̀ igi táwọn ń pè ní àlẹ́ ànáza ìpọ́pá yìí fàyẹ̀tẹ̀kìdùhà sótọ̀rọ̀ tán tó sọ́lé ilẹ̀ yìí ha òun ní fi dáwájú tí ó máa fi tí ó máa kírun sí ọ̀ọ́gán ẹ̀ wa kana yamshi biha ahyana wọn nígbà míì a sì máa mú pọ̀pá yìí lọ́wọ́ tí ń bá ń lọ tí ń bá ń rìn lọ tí ò lè máa nígbà míì yóò mú pọ̀pá yìí máa sábà torí kéré ó dùn mú ó kéré ó ti àgbà pàpà gúngún tí a sílẹ̀ kan bí a ká dùn bíi mẹ́gàfà. وكان له مغفر من حديد يقال له المشو الموشح والشحاء بالشبأ ومغفر آخر يقال له السبوق أو ذو السبوق ولا نبي مغفر نجي لكن ممكن مغفر هنا ده جابي إن كتير صوري بعيد تيو نجاكي تيو sórí ojú ogun náà ni tí wọ́n sábà lò kì í jẹ́ kí nǹkan ó sáàyàn lórí nítọ́jọ́ lóde òní òun náà ni èyí tí wọ́n ṣe lọ́ràn yàn fáwọn tí gun mọ́ṣíìnì òun pé ká máa gun torí ìṣọ́ ààbò àìmọ̀ bíyàn bá ṣubú irú nǹkan yẹn so níta lè fi jọ ní òde òní nù ìyẹn pé mẹ́gàfà òun ìsábà dípa bí lè ṣe dípa ó lè láwọn àmọ́ kò ní kankan ò ní wọlé bí irin báyìí tí wọ́n fi ń protect nígbà náà ó ṣe ọlọ́run ó ní tó méjì ọ̀kan bẹ wọ́n ń pè ní almuwasha nítorí kó ń sọ bẹ́ẹ̀ ìtàn pé ní muwasha ay almuzayyan tá a ṣe lọ́ṣọ̀ọ́ torí pé wóṣì àbíṣàbà àwọn tírísìsì ànúhà àwọn nǹkan àríyìí ó wà bí irin tó jẹ́ nǹkan ọ̀ṣọ́ díẹ̀díẹ̀ báyìí wa mizfarun akharu yuqalu lahu as-sabu ìkejì wọ́n ń pè ní sabu láwọn nǹkan tí èèyàn máa ń wọ̀ tó bá dé irú àwọn àyè pàápàá jùlọ àwọn àdìsí kan tó wá pé ànábì wọ Mẹ́kà kíní ẹ̀sìn bẹ lórí ẹ̀ àti tó ní rárá ànábì wọ̀ nígbà pé ní mẹ́kọ́fà ní sókè òun náà ni àwọ̀sórí tíyàn fi dáàbò bo ààrẹ tí nǹkan kan wíyàn jẹ ṣubú kan ní àbí wọn lójú ogun wọn ò ní dé nǹkan kan ò ní débi kọ́lá kan sáyàn lórí kìnìyàn tà padà eléyìí anábì tún ní o alayhi afdalu salati alayhi afdalu salati wa atamu at-taslim tọ́ ìwà yìí ni àtúndó lónìí lábẹ́ àwọn nǹkan lò tó dájú kò ń ṣe ọlọ́run ọba ó ní àbólò ẹ̀rí àkíyèsí ó tún máa tẹ̀síwájú látara àwọn àǹfààní tí ń bẹ níbi kéèyàn mọ ìgbésí ayé ṣẹlá Muhammad débi gbogbo nǹkan wọ̀nyí débi gbogbo nǹkan wọ̀nyí ó lò nǹkan báyìí ní gbogbo àwọn ànábì ọlọ́run èwo ni èwo la kọ́lẹ̀ gbé wá tí ó gbogbo nǹkan báyìí báyìí wàláhì kò sí ó jẹun báyìí ọwọ́ ṣọba yìí ó ṣe yàtọ̀ sí ti kúránì bá mú wa àti tẹ́sùnà bá mú wa wípé àlùmọ̀ kan wọ́n wá ní àkàkùn pẹ̀lú ọ̀rọ̀ ànábì kan tó báyìí kò sí kò sí sí náà nù nígbà tí òkè sí òun kò sí mọ́ náà nù àfojúsẹ́ ńlá Muhammad alayhi afdalu salati wa atamu at gbogbo ẹ̀ náà òun la fi tì sábẹ́ gbólóhùn ayàtọ̀ ọlọ́run ọba tó ní warafaana laka. ذكرك الله أكبر اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عداء ولا حاسدين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم مطرنا بفضلك ورحمتك اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وبارك لنا فيما أنزلت علينا من بركات السماء واجعل مباركا علينا وعلى أمة محمد صلى الله عليه وسلم